ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa hmm, ọ̀dẹ òdòbí níbikíbi tẹ́ ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi mo kí yín pé etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò mà ní di bákan náà ojú tẹ́ ẹ fi ń rí wa kò ní í fọ́ àwa láò máa wá o ẹ̀yin náà láò máa bá ikú kò ní wàá gbéṣe wò lọ́la ṣèdùà ó mà ti ṣẹlẹ̀ o hmm. wọ́n ní yiniyini kẹ́ni ó lè ṣe mí hmm. ẹ jẹ́ ká yin olóyè adéyẹmọ Sunday Ìgbòho ṣá irú ìhìn bàbá o bàbá kẹ́ ẹ pẹ́ fún wa ẹkùn ọkọ̀ fúlàní hmm. àjànàkú kọjá mo rí nǹkan fìrí bàbá rere ká sọ pa rẹ́rìn bàbá mà tún ti ṣe bẹ̀bẹ̀ o bàbá ti ṣe àwọn àrà wọ́n tún ti dá àwọn àrà kan tí ó jẹ́ wípé ó yani lẹ́nu gan kódà àwọn àgbààgbà kan tí wọ́n sọ pé àwọn ń jìjàgbara fún orílẹ̀-èdè yorùbá gan tán náà ń jìjàgbara fún orílẹ̀-èdè nàìjíríà tán jìjàgbara tiwọn lọ́tọ̀ gan wọn ò lè ṣe irú nǹkan tí bàbá ti dánwò rè hmm, ǹjẹ́ ẹ ti gbọ́ ẹ máa bá mi ká olóyè adéyẹmọ sunday igbòho ṣáà tún ti ṣe bẹbẹ o hmm, lẹ́nìí ni o ní ọ̀yọ́ state ni gọ́vnà èkìtì bá jẹ́wọ́ ọmọ yorùbá hmm, bí ìròyìn náà ṣe lọ nìyẹn o now ẹ wò ó hmm. ẹ sọ fún gbogbo àwọn tó ń fi olóyè adéyẹmọ sunday igbòho ṣẹlẹ́yà tí wọ́n sọ pé à pé ìjọ òmìnira yìí kò ní bọ́ sí hmm. ọlọ́run ti jù wọ́n lọ o hmm. ọlọ́run ti lo sunday adéyẹmọ igbòho fi ṣe iṣẹ́ takuntakun débi wípé ó kọjá àfẹnusọ lọ́wọ́lọ́wọ́ báyìí tá a ṣe ń sọ̀rọ̀ yìí ẹ máa ti máa gbọ́. Hmm ó jẹ́ kẹ́ ti máa máa gbọ́ pé wọ́n mú àwọn èèyàn kan tó dẹ̀ jẹ́ pé kéèsì wọn yẹn ó síríọ̀sì gan débi wípé kò sí ẹni tó lè gbà wọ́n sílẹ̀ débi wípé gbogbo àwọn tó lẹ́nu gan tó nífọ̀n lè kọ́nà débẹ̀ gan wọn ò ṣí wọn lẹ̀ hmm. ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ yìí o hmm, àwọn èèyàn bẹ̀rù láti yọjú sí wọn débi pé wọ́n bẹ̀rù láti lọ wò wọ́n wọ́n bẹ̀rù àti yọjú sí wọn bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àwọn fúlàní hmm, wọ́n ń ṣe oríṣiríṣi ìwà wọ́n ń ṣe oríṣiríṣi àwọn nǹkan kan tí ó dẹ̀ jẹ́ wípé ìwà ìbàjẹ́ ni náà àwọn guys yìí ìyẹn local security ní ilẹ̀ yorùbá hmm, ni wọ́n jẹ́ o ṣùgbọ́n ṣe mọ̀ wípé the same the same ibi tí wọ́n ti mú àwọn ọmọ dúpẹ́ onítìrí ń gbà yẹn the same ibi tí wọ́n ti mú àwọn ọmọ Dúpẹ́ Onítìrí i mean kò ṣe níbẹ̀ gangan kò ṣe ní sport yẹn o i mean the same state tí wọ́n ti mú àwọn ọmọ Dúpẹ́ Onítìrí ibẹ̀ náà gẹ́ẹ́lẹ́ ibẹ̀ gẹ́lẹ́ báyìí ni wọ́n ti kó àwọn gáìsì yìí ibẹ̀ gẹ́lẹ́ ni wọ́n ti mú àwọn gáìsì yìí tó dẹ̀ jẹ́ pé àjìjàǹgbara ni wọ́n wọ́n jà fún ẹ̀tọ́ ọmọ ilẹ̀ Yorùbá. Hmm débi wípé wọ́n ka àwọn ẹ̀sùn irọ́ bíi kọ́ parọ́ mọ́ wọn kan àwọn ẹ̀sùn kan wọ́n kàṣà ni wọ́n pa kò ṣe pé kàṣà ni wọ́n pa irọ́ mọ́ wọn ni nítorí àwọn tèmi wòye wọn ò lè ṣe nǹkan tí wọ́n sọ yẹn wọ́n pa irọ́ mọ́ wọn ni o débi pé àwọn gáìsì yẹn wọ́n ti lose hope because nínú ibi tí wọ́n kóra wọn sí yẹn nínú ìṣòro tí wọ́n wà yẹn wọ́n ti lose hope pé kò sí kò sí àwọn máa parí síbẹ̀ débi pé àwọn gan alára gan ikú dẹ̀ ni wọ́n rò wọ́n wulẹ̀ ṣe kankan mọ́ àwọn èèyàn gan wàá wò wọ́n bẹ̀ mọ́ wọn wàá wọn àti ẹ̀kí àwọn ti pa wọ́n tì wọ́n dẹ̀ ti tì wọ́n mọ́lé débi wọ́n ti tì wọ́n mọ́lé àwọn èèyàn gan wọ́n ti sá fún wọn wọn ò kí ẹ̀ wọn ò wulẹ̀ wò wọ́n ti pa wọ́n tì àwọn ẹbí wọn nìkan ló dé ẹ̀kú tẹ́lẹ̀ lọ́ ń yọjú wò wọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan lórí ẹ̀sùn yìí tí wọ́n parọ́ mọ́ wọ̀nyí tó dẹ̀ jẹ́ pé gbogbo wọn tàdí mẹ́yìn hmm. because tá a bá máa wò ó sì wọ́n ti wà ní inú àhámọ́ yẹn like more than four months now tí wọ́n ti wà nínú àhámọ́ yẹn wọ́n ti wà ń bẹ̀ tipẹ́ sí i débi pé àwọn people yìí ti lò more than four months now now débi pé wọ́n wá pe bàbá wa olóyè adéyẹmọ Sunday Igboho wọ́n fi kéèsì yẹn sun bàbá nípa bí ó ṣe ń lọ wọ́n jẹ́ kó yíyá bàbá pé à àwọn ọmọ yìí ó parọ́ mọ́ wọn ṣe gbogbo ẹ̀ sí wọn ni o kò ń ṣe nǹkan tí wọ́n ṣe nìyẹn ṣe mọ̀ pé bàbá dìde ni bàbá dìde sí kéèsì yẹn tí wọ́n dẹ̀ dúró pé sẹ́ àwọn ọmọ yìí àwọn máa gbà wọ́n jáde ṣẹ́rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí àwọn tó nífọ̀n lè kan náà gan àwọn tó lágbára gan wọ́n ti dá sí kéèsì wọ́n ti dá sí ọ̀rọ̀ débi pé wọn ò rí gbà ẹ wo ṣẹ́rí tí èèyàn bá máa bá èèyàn rìn káṣọ ẹni bá ni o wá pẹ̀lú àwọn tó jẹ́ wípé yes tó bá ṣẹlẹ̀ tó bá há gbáyì àwọn ọlọ́màdìde tiẹ̀ kò ń ṣe bíi tàwọn kan tá à gbọ́dọ̀ dárúkọ o tó jẹ́ wípé wọn ò tiẹ̀ lè sọ pé bíi báyìí tàbí àwọn rí olórí wọn rí o bẹ́ẹ̀ ni ní bàbá wa olóyè adéyẹmọ sọ́dẹ̀gbò bí wọ́n ṣe dá sí kéèsì yẹn báyìí tí wọ́n dẹ̀ ní káwọn try láti solve ẹ̀ for more than four months tí àwọn èèyàn gan ò tiẹ̀ lágbára àti gbà wọ́n jáde tí wọ́n dẹ̀ ti gbìyànjú ni bàbá wa olóyè adéyẹmọ Sunday Ìgbòho wá gbìyànjú láti bẹ́ẹ̀lì wọn torí àwọn èèyàn gan wọn ò gbà kí wọ́n gba bẹ́ẹ̀lì wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ nígbà tí olóyè adéyẹmọ Sunday dá sí báyìí hmm, ni ọ̀rọ̀ náà tó wá ní ìyanjú kódà kò ju some days lọ kò ju some days lọ tí wọ́n dá sí ọ̀rọ̀ yẹn kò ju bí mélòó kan tí wọ́n dá sí ọ̀rọ̀ yẹn ni ọ̀rọ̀ yẹn ní ìyanjú débìí wípé wọ́n wọ́n tún fún wọn ní lọ́ọ̀yà láti fi back wọn up láti fi dìde fún àwọn arábì wọ́n dẹ̀ gba àwọn ọmọ yẹn lẹ̀ sílẹ̀ successfully tí ò sí wàhálà tí pínkì kò dẹ̀ gbọ́dọ̀ tí pínkì ò dùn ṣẹ́rí wọ́n dẹ̀ gba àwọn ọmọ yẹn lẹ̀ successfully tí ò sí ẹni tó tó wulẹ̀ dìde mọ́ nítorí pé kí ni olóyè adéyẹmọ kúrò ní ẹni tó jẹ́ wípé a kò ṣe nǹkan tì ṣe rẹ́ni tọ́lọ́run bá ti wà ní ẹ̀yìn ẹ̀ hmm. ẹ wò ẹ má jẹ́ ń tàn yín bí idán ni gbogbo ìrìn àjò ayé ẹ̀ ṣe máa ń rí o ẹni tí ọlọ́run bá ti wà lẹ́yìn ẹ̀ bí idán ni ìrìn àjò ayé ẹ̀ ṣe máa ń rí ṣe rí tẹ́ ẹ bá fẹ́ báyàn rìn ẹ bá àwọn ènìyàn tó jẹ́ pé wọ́n á dúró tì yín rìn hmm. tẹ́ bá fẹ́ tẹ̀lé èèyàn hmm, ẹ bá àwọn ènìyàn tó jẹ́ pé yes àwọn olówó àwọn tó lẹ́sẹ̀ tó nífọ̀n tó ní ìkànnà kò ṣe àwọn kan lásán ẹ mẹ́sùn ọ̀pọ̀ tún jẹ́ àwọn tí ọlọ́run gbà fún torí a mọ̀ pé olóyè adéyẹmọ Sunday Ìgbòho ṣá ọlọ́run gbà fún bàbá gan ọlọ́run adẹ̀sí tún máa gbà fún bàbá lọ ṣe rí nígbà tí bàbá dìde pé yes òmìnira ilẹ̀ yorùbá la fẹ́ iye gbogbo àwọn ọmọ yorùbá ò tiẹ̀ ṣe síbẹ̀ akọ̀wà lẹ́nu wọn ní one day one day ìgò bẹ̀ta story tó fi gbé wa dìde nìyẹn bẹ́ẹ̀ ìgbà tí bàbá lajú ọmọ yorùbá pé irọ́ ẹ jí ẹ̀yin ọmọ yorùbá ẹjọ́ àdìde fún òmìnira ilẹ̀ yorùbá ṣẹ́rí àti ìgbà yẹn láti dìde fún òmìnira ilẹ̀ yorùbá so dé pé àwọn èèyàn gan wọn expect pé olóyè Adéyẹmọ lè gbà ṣùgbọ́n náà tí olóyè Adéyẹmọ ti gba òmìnira fún wa tó ti ń gba òmìnira torí àdèmọ̀pọ̀ òmìnira ilẹ̀ máa pọ̀ sí tó ti dìde fún òmìnira ilẹ̀ yorùbá àti ìgbà yẹn láti mọ̀ pé yorùbá nation la fẹ́ àti ìgbà yẹn láti sọ pé ìjẹ òmìnira ilẹ̀ yorùbá ló ṣe kókó see as far as this country dey concerned yorùbá nation ni o no retreat no surrender so far yorùbá nation náà ni o my people no retreat no surrender la fi ń sọ pé ó dàbọ̀.